bá dójú ẹ̀ tán wọ́n ní ẹbẹ̀ yẹ́ ẹ̀ sí bẹ́ẹ̀ yẹn bá lé pọ̀ wọ́n ní ẹran ìyàwó rẹ̀ sí kò parí kí lọ́wọ́ kúrò gbèsè ayé ọkùnrin mọ́ l'islam fi ń pariwo pé ẹ jẹ́ káyé àwọn obìnrin ó dáa ló fi jẹ́ pé gbogbo ń ta bá ló níyì gbogbo ń tó bá ní value láyé is always covered bẹ́ẹ̀ yẹn bá lọ ra àkàjàmọ́ wọ́n fi ewé sí láti fi pọ́n àkàkà béèyàn bá ra búrẹ́dì wọ́n fọ̀rá sí i béèyàn bá ra ẹ̀kọ́ wọ́n pọ́n ẹ̀kọ́ léwé kí ló dé tó ń bó obìnrin lẹ̀ n ti bẹ lára obìnrin kò sí yìí ń bẹ̀ mọ́ àpọ́nlé tọ́lọ̀ ń fi sára obìnrin kò sí ń bẹ̀ àwa la lajú bí mùsùlùmí bá wà ń pariwo èyí wọ́n la alákatakítí ni wá gbogbo àwọn tí wọ́n ń bẹ láàyè kí wọ́n sọ̀rọ̀ pé bó ṣe ibi tọ́rọ̀ Islam ní nìyẹn torí pé bó ní kálukú bá ṣe mọ náà ni ó ṣe sọ fún un àwa kan ń bẹ kákọ́ pẹ̀lú ẹnu ní alágbára ọwọ́ láti lè fi kọ́ ẹlòmí ń bẹ ọkàn lówó fi kọ́ nítorí ibi tó bá rẹ̀ ṣùgbọ́n àwọn kan ń bẹ authority ń bẹ lọ́wọ́ wọn ọlọ́run ó bí wọ́n léèrè jọ gbé jalè kìyàmà kéèyàn máa wà nípò authority ó dáa pọ̀ ju kéèyàn ó wà ń bẹ kó má rí iṣẹ́ yẹn ṣe lóbi jẹ́ pé gbogbo ẹni tí ń bá ń bẹ nípò kan àbí míì tó bá kù ọ nìkan máa dá sunkún nínú ilé máa dá sunkún iyì tó ń bẹ níbi ipò là ń wò ókọ tó ń bẹ níbi ipò là ń wò òkìkí tí ń bẹ níbi ipò là ń wò òpò díẹ̀ àrònú sí ìpayín keke ìdíẹ̀ àrònú sí àyàfẹ́ ní tọ́lọ̀ ń bá là nìkan tó sì dúró déédéé lóbi jẹ́ pé yẹn nìkan kọ́kọ́ wò pé lágbájá wa bọ́ sípò kọ́kọ́ wòra rẹ̀ àfáwa Abu Dharr al-Ghifari níjọ́ kan ó wà níjòkó anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi wa ń yan àwọn èèyàn níṣẹ́ pé lágbájá ọmọ lágbájá ìwọ lọ bí báyìí tamadu ìwọ wa lọ bí báyìí anabi wa ń gbé ọwọ́ forí Abu Dharr anabi ah ọwọ́ ni ya Rasulullah istamilni ìwọ ń sọ Ọlọ́run ẹgbẹ́sẹ̀ fẹ́mi náà anabi ni ya Abu Dharr innaka da'if anábì lọ́lẹ̀ ni ọ ò lè ṣe kì í ṣe kọ́rọ̀ ọba kan ń yànyàn lásán mo ti mọ bó ṣe mọ̀ ní ti ìmánì ọlọ́run ti sànú abúdárì ṣùgbọ́n anábì ní sàjẹ́ ń fi ọ́ lẹ̀ ipò náà lọ́wọ́ adéǹdé yóò tún ṣe pàtí ẹ̀ yóò tún dunnú lérí ẹ̀ èyí tó yẹ ká fi kọminú kẹrù òfin bà wá lọ kó pọ̀ ju èyí tá a fi dunnú lórí ipò lọ àfàwà Umar bin Abdulaziz rahimahullah ìgbà tó di khalifa gbogbo mùsùlùmí ìyàwó rẹ̀ bá wọnú ilé ó bá ti ń sun ẹkún ti ń wu ìyàwó rẹ̀ wá ní ìrẹ ọkọ mi kí ni nǹkan ti ń pa ọ́ lẹ́kún Abu Dharr eh, Umar bin Abdulaziz ó ní tí ń pa mí lẹ́kún náà ni wípé wọ́n fi mí ṣe alákòóso lórí àlámọ̀rí gbogbo àwọn mùsùlùmí ẹ̀rú wa ń bà mí lórí ẹni tí ó máa bẹ lábẹ́ àkóso mi tẹ́bi ó máa pa tí mi ò sì ní í mà ẹ̀rú ń bà mí lórí ẹni tí ó máa bẹ lábẹ́ àkóso mi tí ó máa sùn tí ó máa jí nínú àkísà tí ò ní rásọwọ̀ ẹ̀rú ń bà mí lérí ẹni tí ó máa bẹ lábẹ́ àkóso mi tí ò ní rọ́wọ́ fi họrí ìyẹn ló ń pa mí lẹ́kún níjọ́ gbẹ̀ndé àlìkìyàmọ̀ bó ni mo ṣe fẹ́ sọ níwájú ọlọ́ Umar bin Abdulaziz ìyàwó rẹ̀ náà bá bú sẹ́kù jẹ̀mọ́ a sì sọ pa afẹ́ ju àwọn ẹni ìṣáájú ṣáwájú wọn bó ṣe wá rí yẹn àwọn kò yẹn wá tò tẹ̀léra wọn ní èyíkéyìí tọ́lọ̀ ń bá fìyàn ta kókó ẹ̀ náà èyí ó jẹjọ́ ẹ̀ níwájú ọlọ́run kullukum ra'i wa kullukum mas'ul an ra'iyati. nínú ilé rẹ báwo ni sinna ò ṣe ní gbalẹ̀ bó o bá kú lẹ́sẹ̀ ọmọ ọlọ́mọ ó yẹ kó lásẹ̀ lórí ọmọbìnrin rẹ ọlọ́run fi ọ̀ta kókó kó lásẹ̀ lérí ẹ̀ bẹ́ẹ̀yàn bá dá ilé ìwé sílẹ̀ bọ́ọ̀ bá lásẹ̀ lórí ibòmíì ẹ̀kọ́ tí ó yẹ kó lásẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ yọ bá wá láti gbogbo àṣẹ yìí tọ́lọ́ mọ̀ pé o ní kápá lérí ẹ̀ tó o bá lu ọlọ́run ọba yóò bí ọ. wáyà ni a nílẹ̀ fà á ṣá. wáyà ni a nílẹ̀ fà á ṣá. wáyà ni a nílẹ̀ fà á ṣá. ìwà ni mo. ọlọ́run ọba lòun sì kìlọ̀ fún yín òun kọ̀ fún yín a nílẹ̀ fà á ṣá gbogbo ohun tó bá lè jẹ́ sìnà àbí gbogbo ohun tó bá lè mọ bí sìnà ọlọ́run ṣe léwọ̀ ọlọ́run ọba ṣe léèwọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni inni la usofihu nisa anabi lemi ebobi lọ ìwọ wa ń sọ wípé ọ̀rọ̀ ìmánì ni èèyàn lè máa bobìnrin lọ àtọwọ́ ní ìmánì dànẹ́bì lọ ni. tọ́ba sì jẹ́ pé ìmánì tiẹ̀ ju tànẹ́bì lọ a jẹ́ pé o ti wà qualified anabi ni inni la usofihu nisa gbogbo àwọn nǹkan tó lè mọ kángun sí kọ́rọ̀ ẹni ó já síbi ìsìn náà ẹ jẹ́ ká sá fún yálà nínú ọ̀rọ̀ àbí nínú tá à ń wò nínú ilé táwọn ọmọ wa ń wò nínú ilé jẹmọ bẹyìn ní tẹlifíṣàn nínú ilé gan bẹyìn bá ti ní ansẹẹtì bó ti wulẹ̀ kówó rẹ̀ ọmọ tó sàṣàlẹ̀ yìí tí ó wà connected ntọ́mọ rẹ ti mọ̀ gan ti ju tiẹ̀ lọ ló fi jẹ́ pé àwọn tọ̀ yìí báyìí àwọn ntọ́lọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ fún wa kò sẹ́ni tó lè pélé wọ̀ àmọ́ ọlọ́run fẹ́ ká mọ kí ló da, níbẹ̀ kí ni tí ò dáa níbẹ̀ gẹ́gẹ́ bí bàbá tó ra ọkọ̀ sínú ilé mínà tọ̀ yìí báyìí ó ní èyàn wá ní mo fẹ́ ṣe dáadáa fọ́ọ̀mù tí mo bí ọ wá kọ bí wọ́n ṣe ń wa ọkọ̀ òfun ní kọ́kọ́rọ́ bí kò máa gbé lọ láti lè ṣe dáadáa sọ́mọ tó bí jàmáà onítọ̀ọ́ bẹ́ẹ̀ náà ni àwọn toyibat àwọn gájẹ́tì tá a ní tá a ń lò yẹn ẹjẹ́ aṣọ aburú bẹ fún wọn dáadáa ká kọ́ wọn ní dáadáa bẹ ká sì kì wọ́n nílọ̀ níbi aburú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó mọ̀ sí pàwọn náà láàpẹ̀ náà sí ná sínú ilé wa ọlọ́wọ́n bá ní wọ́n ẹ wá wo àwùjọ bó ṣe rí bẹ́ẹ̀ yẹn wá ń sọdún léyà àwa ń pàdé àwọn tó ń rìn òwò kiri inú èèyàn a sì máa bàjẹ́ pé sọ́dún tọ́lọ́ náà là ń ṣe yìí sọ́dún tọ́lọ́ náà ni àbí tiwa ẹ wá lẹ́ ń ṣe kánífà ẹ wá ń bóra lẹ̀ ní òhò ọkùnrin wá ń dirun ọkùnrin wá ń fìyẹ tí e sí àsọkùnsago gbogbo ẹni tó sì jágbá àgbà nínú agboolé náà wọ́n fọ́ lẹ́rán wọn ò sọ̀rọ̀ anabi muhammad sallallahu alaihi wa sallam anabi ní táwọn èèyàn bá ń yà pa àṣẹ ọlọ́run àwọn tó sì lè kọ̀ fún wọn tí wọ́n bá ń bẹ̀ ń bẹ̀ tí wọ́n dá a lé tìbínú ọlọ́run bá bá dé kò ní í mọ lórí àwọn tí wọ́n dáṣẹ́ lọ nìkan mọ́ lu'ina alladhina kafaru min bani isra'il ala lisani dawuda wa isa ibn maryam dhalika bima asaw wa kanu ya'tadun kanu la yatanahawna an munkarin fa'alu. Labi sàmà kàánú yasunawo ọlọ́wọ́ bá láàgbé wọn ṣépè aláàánà àwọn ọmọ Israel látòrí ahọ́n ànábì Isa àti ànábì Daoud. nítorí pé wọ́n tayọ ààlà wọn ṣe ọlọ́run kí lẹ́sẹ̀ tí wọ́n ṣẹ̀ ni wọ́n bá ra burú báyìí wọn ò ní kàn nítorí gbogbo ń jáde ń bẹ̀ nítorí pé kò ń jáde ń bẹ̀ nítorí kọ́lá ń jáde ń bẹ̀ nítorí pé dànsáàkì ń jáde ń bẹ̀ wọ́n wàá dákẹ́ wọn ò ní kàn àbí nítorí pé tá a bá kọ́ ọ lè má jẹ́ káǹfààní kan ó jáde lọ́jọ́ iwájú ọlọ́run ọba ní àwa bínú sí wọn àlànà wọn bímọ kanú yasùnà wọn látara àdí bẹ́ẹ̀ alfàṣà zina ọlọ́run ọba ní akọ́ fún yín ẹ jìnnà sí zina wàlbáàgì yánà anilfàṣà ìwàlmúnkàr mọ́mọ́ anilmúnkàr àwọn àfa wọn ní mọ ankara shari'u wa ankaratu alfitratu selima walukulu rọjihatu asẹjida alimunkar kíni jẹ́ bẹ́ẹ̀ òun náà ni gbogbo tó fi Ọlọ́run bá lòdì sí èyí ọ̀kan àwọn nǹkan tó ṣe wípé làákàyè tó pín náà yóò sọ fún ni wípé ah, ah, kò yẹ kí wọ́n bá mi di eléyìí olóyè mùsùlùmí ni mí olórí ẹ̀sìn ni mo jẹ́ àáfàá ni mo jẹ́ mùsùlùmí ni wọ́n ń pè mí kò yẹ kí wọ́n bá mi díẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe tìyàn lójú níjọ́ ọdún léyà káfa wá fa ẹlẹ́dẹ̀ lọ́wọ́ káwa abilé rẹ̀ kílẹ̀ fẹ́ fi ṣe ah, èyí tọ́lọ́ ń bà sí rí ẹnu ọba gbé àgò bó ìṣẹ̀lẹ̀ dẹ̀ ẹ wá níbo ló ṣe jẹ́ ìwọlọ́dà ìbọ́lọ́dà ẹ rí wípé èyí ń takò làákàyè bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ìṣesí ìṣesí mi ń bẹ èèyàn náà ó mọ̀ wípé ìṣesí yóò pọ́n mi lé kò yẹ kí wọ́n bá ní nídìí ẹ̀ kí la fẹ́ sọ lórí àáfàá four one nine táwọn ọlọ́pàá wa dé gírígírí tí wọ́n sọ̀ráǹdì ilé ẹ̀ tí wọ́n kó àǹkọ́fù sí lọ́wọ́ táwọn ará àdúgbò àti subahana àfẹnugbà ẹ bá wọlé mọ fẹ́ dé nìsín mọ fẹ́ dé ọ wọn ọ̀sẹ̀ mọ wà abẹ́ dé ojú òtí kò sì sí ní tójú orí bẹ́ẹ̀ ju páwùjọ ni ò dá àwọn àfọ́ onímọ̀ adab literature lárúbáwá wọ́n ní tí akọrin kan bá ń kọrin kan tí akọrin yẹn tó bá wá ní ìkúnlọ́wọ́ tó kìkì rẹ̀ hàn tí gbogbo ayé ń gba tiẹ̀ tó bá la jẹ́ pé kọkúkọ ló ń kọ ẹ ká mọ̀ páwọn èèyàn tó ń bá gbé yẹn ni ò dá torí pé tó bá pa àwọn èèyàn da ẹni tí ń kọ lórin yẹn kò ní rẹ́ni bá gbé lóbi jẹ́ pé tó bá ní olórin kan ń kọ̀kọ́ kúkọ lẹ́nì ẹ ọlọ́run sànú ah, àwa la fa bó bá gbáwo jáde tó ń lọ́kọ̀ tí ò rẹ́ni rà jẹ́mọ̀ kò ní sọ̀rọ̀ ẹ̀ òun náà ọ̀fẹ́ torí pé owó ló fẹ́ pa yóò wà fọ́ọ̀sì láti sọ yìí tó dáa lóbi jẹ́ pé àwùjọ wa ni ò dáná ibùsàmánà náà wàlà ẹ̀ bọ̀fin náà. وما لزماننا عيب سوانا وما لزماننا عيب سوانا torí báwa la dá lólórí tí ò dá fi jáde nínú wa ti bára wa náà ni àfa wa ń sọ wípé mo fẹ́ dé nísìn wọn ṣe máa mú wa ajẹ́pọ̀ wa náà ta wà lẹ́gbẹ̀rẹ̀ àdáni lójú lè máa sọ̀rọ̀ yẹn ló tún lè fi ṣe fàáyì torí pé tó bá rí i pé bóun bá sọ bẹ́ẹ̀ á ní kó gbé sọ̀hún kò ní lè sọ bẹ́ẹ̀ nàìbù sàmánàna wàlà àìbù fínà wà máa lè sàmánàna àìbù síwá à ń kú àwọn ìgbà wa pé gbà ọ̀dá ìgbà yìí kù díẹ̀ káàtó wàlà àìbù fínà bẹ́ẹ̀ sì ni àwa náà là àwa là ohun òkú mọ̀ yọ níbi títí yọ lójoojúmọ́ òṣùpá ò lè má yọ básùkò tó bá yóò yọ yóò sì tún wọ̀ ọlọ́run bá ń ṣe déédé pẹ̀lú iṣẹ́ tiẹ̀ lójoojúmọ́ ṣùgbọ́n wa la àdá àwa ní ká túnra wa ṣe ní gbogbo ìpele ìṣẹ̀mí ayé àwọn tí ń bẹ lókè pátápátá kán yé tàn wá jẹ mọ́ kí wọ́n ṣe déédé àwa tá à ń bẹ lábẹ́ káwa náà ó fọkàn dáadáa báwọn tó ń bẹ lókè káfi báwọn lò lọ́lọ́wọ́n ọba fi jẹ́ kó wa wípé wálé munkar gbogbo nǹkan tó kàn kọ̀ gbogbo tí ò yẹ kí wọ́n bá wa ní díẹ̀ àwọn ń sọ ọ́ lọ́pẹ́ wọ́n ní wòlíì kan pásítọ̀ kan wọ́n ka orí èèyàn mọ́ lọ́wọ́ àáfà kan wọ́n bá ń bíjí ti ń wó sọ yẹ kó rí bẹ́ẹ̀ munkar nìyẹn àwọn nǹkan tí èèyàn bá gbọ́ tí ó dán omi tútù sí yẹn lẹ́mìí tẹ̀yìn ó ní pé ah wọn ò bá sì mọ́ bí wọ́n débi pé wọ́n wàá fi ìjà àfa àròyìn rẹ̀ ṣebí ilé ayé làwọn àwọn àfa kan ni wọ́n lu ayé ni wọ́n lu ayé ni wọ́n lérí pa dáadáa orúkọ wọn ò bàjẹ́ gbogbo ntọ́lọ́wọ́n bá ní wọ́n sì jẹ́ láyé wọ́n jẹ wọn ò sì tún jẹ́ tán gbogbo àwọn èèyàn tún wá ń jẹ dọ̀la gbogbo àwọn afáà tí wọ́n ṣáájú ọlọ́wọ́n bá kó bá yọ́nú sí wọn. bó wá ní àwa tá ń bọ̀ lẹ́yìn bó la ṣe ń ṣe. náà bá ti sọ àfáà kan gbà fọwọ́ náà níwọ̀n la ilaha illallah rasulullah sallallahu alaihi wasallam lọ́kànú àwọn àfáà ní àbí ká máa pe àwọn èèyàn ní àwọn olùmẹ̀ẹ̀sìn ká máa lo àfáà mọ́ ẹnìkan sọ ọjọ́ kan pé àbí ká máa ní àwọn olùmẹ̀ẹ̀sìn àwọn tí wọ́n nímọ̀ nípa ẹ̀sìn bóyá ká máa lo gbólóhùn yẹn ṣùgbọ́n gbólóhùn àfáà orúkọ tó dání orúkọ táwọn bàbá wa tí wọ́n ṣáájú tí wọ́n lò ní tí wọ́n níbùlà pa dáadáa táwọn tí wọ́n sì tún tẹ̀lé erípa wọn lé nínà látara àjẹlé gbogbo nǹkan tó jẹ́ munkar ntí ó yẹ kí wọ́n bá wa ń bẹ̀ nínú ọ̀rọ̀ ntí ó yẹ kí wọ́n bá wa ń bẹ̀ nínú wà ntí ó yẹ kí wọ́n bá wa ń bẹ̀ nínú ṣe sí ká sí. wọn ò ní kò lè má rí bẹ́ẹ̀ mọ̀ pé mùsùlùmí ni wọ́n àwọn mùsùlùmí ni olójó rí bẹ́ẹ̀. munkar wọ́n ṣe kan lọ́dún kan mo rò àwọn Ọ̀yọ́ state ní ẹni èrú ni n tó ń jáde nínú pépà ó sì ń èèyàn mírí pé àwùjọ wa yóò dá ọyàn wọn ṣàṣì ni gbà ṣàṣì lọ́ràn ìyẹn á wọlé àtúnwá sọ fún wọn wọlé àyàn wọn ṣépè fún ni jama encouragement da lórí pé ká ṣe dáadáa kódà èyí tá a rí inú pépà yẹn kéré àwọn tó jẹ bíẹ ní wọn ò ṣe fún gbàṣẹ ìpín wọn á fún ọ ìwọ náà lọ kó tiẹ̀ jẹ́ ń bẹ́ẹ̀ ṣùgbọ́n ìkọminú ọlọ́run bó ṣe yẹ kó rí nìyẹn káwọn èèyàn lè máa sọ wípé tẹ ẹ bá ṣe tẹ ẹ bá ń fẹ́ bí kíbi kó létò ẹ sá fún àwọn mùsùlùmí bẹ̀ bó ṣe yẹ kó rí nìyẹn tá a bá wá sọ bẹ́ẹ̀ fẹ́ni tó jẹ́ mùsùlùmí lásán mi ń bá bi aola ẹ tó bá jó ní mímọ̀ ìgbà kò lè má rí bẹ́ẹ̀ àáfàá la fi ta kókó àyè wò bó ṣe yẹ kó rí nìyẹn ọlọ́wọ́n bá ní wáyé náà nílẹ̀ gbogbo àwọn nǹkan tó kàn kọ̀ tọ́lọ́run ọba lòdì sí tó ṣe pé tábà báyẹn nídìí ẹ̀ náà ojú àti yan ọlọ́run ọba ní òun ti kọ́ fún yín jìnnà sí i. wàlíbágẹ́yìn ìyẹlẹ́lẹ́ kẹta nínú ta kọ̀ fún yín àwọn bàbá wa ní gbogbo jimá pátá wọn a máa ké fún wa bẹ́ẹ̀ tá bá parí kútúbà wọ́n lọ́ọ́ ń pa wá láṣẹ déédéé ó pa wá láṣẹ ká dáadáa ó pa wá láṣẹ ká dáadáa sáwọn alásùnmọ́ wa ó kọ̀ fún wa zina alifasa àti gbogbo ntọ́ kọ́kọ́ ọba kọ̀ wàlúbárì àwọn bàbá wa tún sí tẹ̀ ń bẹ̀lẹ̀kún wà á mọ alibáríyù ntí ń jẹ́ bágíyù òun náà làbòsí ọlọ́run ọba ó kọ àbòsí fún wa ká má ṣe àbòsí gbogbo ntí ń bẹ nínú àyà tá a tú yìí jẹ́mọ́ táyé bá lù ayé òrojú and need the thousands of soldiers I need there báyé bá lù bínú ilé kan bá lù inú ilé yìí ó bádùúgbò bá lù àdúgbò rojú búlù bá lù bá a bára wọn tán bá a fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ nínú ìlú olójútù àbòsí ọlọ́nkọ́ fún wa gbogbo ọ̀nà tí kò wá fi ń ṣàbòsí kò wá mà láfa àbísọ pé látàdélé ìdá. لا تظلمن إذا ما كنت مقتدرا فظلم يرجع عقباه إلى الندم لا تظلمن إذا ما كنت مقتدرا فظلم يرجع عقباه إلى الندم فظلم يرجع عقباه إلى الندم àfààní لا تظلمن àfààní gbogbo àyè tó bá wà pátá má ṣàbòsí ìdá máa kun dàmú kọ́tàdé àwa ògbó èèyàn pátá láàrin ìlú aníwọlá fi so lórí ẹrù ni mi. láàrin ìjọ àwọn gbogbo èèyàn pátápátá aníwọ̀ nìjó lórí kan àwa fi ọ́ so lórí. látàdélé máa nà ìdá máa kún tàbọ̀ kó tàdé rán. àwa àwọn gbogbo orílẹ̀-èdè pátá aníwọ̀ ló kàn ìwọ la fi so lórí. látàdélé máa nà ìdá máa kún tàbọ̀ kó tàdé gbogbo àìtọ́lọ́wọ́ wá fi wá sí òun ká má lu ààyè yẹn láti ṣàbòsí torí pé nínú tí ọmọnìyàn fi ṣàbòsí tó tó ipò kò sí a kò sí tí ó ṣẹlẹ̀ àwa la gbogbo lẹ̀ àwa la gbogbo sánmà àwa la láṣẹ nuomi àwa níbo ìdáàmà kọ́ńtàmọ́kọ́tà dẹ̀ gbogbo tí bá ti jábò sí kéèyàn ọmọ ṣe ti wulẹ̀ kéèyàn ó tó nípò kódà ọlọ́run ọba máa kí àwọn ànábì ọlọ́run gan nílò ẹ má ṣàbòsí o torí pé ọlọ́run ọba ò ní sọ pé torí pé ẹni tó ṣàbòsí fún kì í ṣànábì ọlọ́run ọlọ́run ó gbà á àwọn nǹkan kan bẹ tó yẹ ká máa kíyèsí nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ nídọ́gbẹ́dẹ́ alikiyama ìyàtọ̀ ń bẹ láàrin afárá sirati téèyàn bá tún wo jìbùjìbùn hadithi nǹkan kan tún bẹ tó tún ju afárá asirati lọ òun náà náà pè ní kọ́ńtọ́rọ̀ afárá asirati yẹn jẹ́ kó yẹ wa kèfèrí òní bá wa gún o mùmìnì nìkan ní ògùn afárá asirati àwọn bàbá wa ti júwe bó ṣe rí gẹ́gẹ́ bá anábì ṣe ṣàlàyé ẹ̀ adákù mina ṣaari wàhádù mina sikin ó lẹ̀ lọ́wọ́ ó lẹ̀ ju irun orí lọ ó sì mú lẹ́nu jábẹ́ lọ wọ́n wà ní ọ̀yá ẹ̀ máa kọjá lérí ẹ̀ bàbá tún wá rí yẹn kọjá tó bá wá di ẹnu àlìjánná báyìí tí kò wá bá ń wò báyìí tó fẹ́ wọ ọbẹ̀ ọlọ́run ní ọ̀yẹ́ ẹ̀ tó dúró ìyẹn náà pè ní kọ́ńtọ́rọ̀ ọlọ́run wà ní sáà tún rí ẹni tẹ́tọ̀ ẹnìkan bẹ lọ́wọ́ ẹ̀ jàmọ́ ẹ̀ wòye tó lágbára jù ó ti ń wọ àlìjánná báyìí ọlọ́run wa ní pé tọ̀ ọ̀yá ta ni ẹ̀tọ́ ẹnìkan tún bẹ lọ́wọ́ ẹ̀ ọlọ́run ọba sígà ah, ọlọ́run lágbájá ẹ̀tọ́ mi ń bẹ lọ́wọ́ ẹ̀ ọlọ́run ní ah, ẹ̀ gbọ́dọ̀ wà àlìjánà lẹ́ni tínú yóò ní dùsìrà yín ó yà fún lẹ́tọ́ ẹ̀ tó wà mọ́ ní arọ́pù ìrẹ́ ọlọ́run ọba mi kò sí tí mo fẹ́ fún ọlọ́run ẹ̀ mú nínú sẹ́rí ẹ̀ bábò sí tọ́ bá ṣe yẹn bá ṣe tó tí wọ́n bá lè mú nǹkan yẹn lẹ́ẹ̀kan ó sì lè ṣokùnfà kẹ́ni yóò padà wá wọ náà. látàbílì máa ń ná ìdá máa kó tamọ́kó tàdírà. bó tilẹ̀ kẹ́yìn ó ga tán nípò kẹ́yìn ó má ṣàkóso. ipò olórí àfi máa ń ṣàfù àwọn tó ń bẹ lábẹ́ wa ni kì í ṣe pé káfíń àwọn jẹ́ látàzílìmọ̀nà ìdá máa kó tàmú kọ́tà dìrà fásọlímọ̀ yàrá jẹ́ ọkọ̀ bá ọ ìlànà dámì fásọlímọ̀ yàrá jẹ́ ọkọ̀ bá ọ ìlànà dámì. àfààní mọ́sàbò sí ìdààmú tàmú kọ́tà dìrà tó bá wà nípò kò ṣe tí ò sẹ́ni tí ó bí ọ lérè ìgbà yẹn gan lè yẹn ṣàbòsí ìgbà mi bẹ ọfẹ ṣàbòsí gan ọmọ kébẹ ọba ṣe gan ìyá ọjọ ọwa ni mi ní ṣàbòsí ìyẹn kọ́ ni ṣùgbọ́n gbà tó wà nípò kò ṣe tí ò sí tí ó ṣẹlẹ̀ àfa nígbà yẹn gan ni kò mọ́ ṣàbòsí olórí ọ̀kan nínú àwọn khalifa níjọ́ kan ọkùnrin kan wọlé wá bá ó wá bẹ̀rẹ̀ sí ní láàlẹ́ nínú àwọn tí ń bẹ lábẹ́ ó wá ń láàlẹ́ ó wá ń sọ̀rọ̀ sólórí àwọn táwọn ẹlẹgbẹ́ olórí wa ni pé ah sọ̀ǹtà ṣe lójú ẹsẹ̀ ká sì máa ṣe fún un wọ́n wá ní tọ̀ ẹ má ṣe nǹkan kan ṣáàjọ sọ̀n tó fẹ́ sọ nígbà ẹni yẹn wá parí ọ̀rọ̀ ẹni tó wá jó lórí yẹn ó bá bú sẹ́kún ó sọ ẹkún yẹn débi pẹ́kún yẹn pọ̀ tó fi wọnú lé kò sọ nǹkan kan àwọn yẹn wá lọ ń bá ẹ má sunkún mà sọ̀rọ̀ tẹ́ni sọ lódùn yìí tó bá wọn ẹ jọ̀ dá fún akáké orí ẹ̀ sọnù ṣe bẹ́yìn lálásẹ̀ nígbà tẹ́ni yẹn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ ẹ̀mí òun wá dìde pé bó ń ṣiṣẹ́ ń wòye o bóun bá ní ká sọrí ẹ̀ kalẹ̀ ní ìsìn wọ́n sọrí ẹ̀ ẹ̀rọ ọlọ́run wá bà pẹ̀lú ohun tó ń rò kó lè ṣe yẹn ní tó pa ńlẹ́kùn nìyẹn tó ń fi wá ń sọ ẹkún pé ṣé mi náà ni mo rò pé mo lè mú yẹn kó láyé bá náà ó ní tó ń fi ń sunkún nìyẹn tó ń pa òun lẹ́kùn kò dẹ̀ sí tójú òun rò bẹ́ẹ̀ torí torí pé fatolimu yàrá jẹ́ ọkọ̀ bá ọ̀ ìlànà dàmí fatolimu yàrá jẹ́ ọkọ̀ bá ọ̀ ìlànà dàmí. torí pé gbogbo tí ń jábòsí pátápátá alábòsí padà kábàámọ̀ ni bí òkú láyé yókù lálùkìyàmà torí pé tanámù àìrìnà kawal. مظلوم تبع يدعو عليك وعين الله إلى متنمي يدعو عليك وعين الله إلى متنمي ونتنم عينك ìwọ tó ṣàbòsí ó ti gbàgbé ìwọ tó ṣàbòsí ò tiẹ̀ rántí mọ́ ó tiẹ̀ tún máa rò pé níjọ́ wo ló ṣẹlẹ̀ níjọ́ wo ló wáyé àyẹ̀nà kàwá màbẹ́ lọ́mọ mọ́ gbogbo ẹni náà ẹ̀tọ́ rẹ̀ láyé ò ní gbàgbé bó ti wùlẹ̀ kẹ́tọ̀ yẹn ò mọ kò ní gbàgbé yóò máa rántí tó bá wá jí lóru yóò wá máa bẹ lọ́hún. yẹ̀dẹ̀ ó àlẹ́ ká wá. tó bá di òru yóò máa bẹ̀rẹ̀ pẹ̀lú ọlọ́run lágbájá mọ̀ pé mi ò nípò ó mọ̀ pé mi ò lágbára ó mọ̀ pé mi ò mọ tó bá di ọ̀rọ̀ kóòtù òun ló ní lọ́ọ̀yà jù. yóò wá gbé síwájú ọlọ́run pé tó ọ mọ̀ pé mi ò jẹ́ nǹkan kan ó sì kù mí sí. yẹ̀dẹ̀ ó àlẹ́ ká wá ẹ̀ náà láàrin láwọn الغنم يدعو عليك وعين الله لم تنم جماعة ọba ọjọ́ tàlìkìyàmọ̀ yẹn nìkan yẹ kẹrù báyà àwọn àfáà wa wa máa sọ fún apẹ́yìn ọmọ ẹjẹ́ wọn bò yín sí dúkẹ́ bò yẹn sí lọ ìyẹn wọn a máa fi kọ́ wa ẹ jẹ́ kí wọ́n ṣàbòsí fún yín ju kẹ́yìn ó ṣàbòsí fáwọn èèyàn lọ torí pé jọ́ọ̀gbìn dà kìyàmà anabi ni ma min ahadi minkum illa sayukallimuhu Allahu bi ghairi tarjuman anabi ni kò ní sẹ́nìkan nínú ẹ̀dá tọ́lọ̀ ń da àyàfi kó dúró wájú ọlọ́run báyìí kó fèsì ọlọ́run tó da láì ní sẹ́nìkan láàrin òun àtọ́lọ̀ ẹ̀rọ àwa máa bà mí pé báwo ni ó ṣe rí níjọ́ náà tèmi bá dúró níwájú ọlọ́run tèmi tí bá ń sọ pé lágbájá ọmọ lágbájá ó ṣe báyìí láyé lágbájá ọmọ lágbájá ó ṣe báyìí ẹ̀rù èyí yẹ kó bà wá jàmá ẹ gbàgbé epo ẹ gbàgbé ọlá nítorí ṣe pé yọ̀ọ̀tọ̀ èyí ó kú mẹ́ ṣùgbọ́n tó gbẹ̀dẹ̀ alikiyama kámọ́ ṣàfùsì bẹ́ẹ̀ yẹn bá mú jẹ láyé alikiyama ńkọ́ تنام عيناك والمظلوم منتبه يدعو عليك وعين الله لم تنمي يدعو عليك وعين الله لم تنمي nítorí àsìkò àyà kan tá a lè tú nínú àyà mẹ́wàá tá a fẹ́ tú nìyẹn àwọn wa wọ́n ti gbogbo gbàlà ń gbọ́ tẹ̀síìr èyí tá a tún sọ yìí a fi ń jáwé léyìn tí àwọn àgbàlagbà ti sọ ni kí wọ́n mọ̀ mọ̀ dààmú púpọ̀ ní tí wọ́n sọ ká tuntun wí sétí àwọn ará yẹ ọlọ́run bá wá parí àyà náà ọlọ́run bá ní ya idhukum la'allakum tadhakkarun. ọlọ́run bá ní gbogbo ń tá a sọ yìí à ń ṣe wáàsí fún yín ni ẹgbọ́n nǹkan ọlọ́run ní wáàsí là ń ṣe o la'allakum tadhakkarun bóyá ẹ tara rẹ̀ gba wáàsí bẹ́ẹ̀ bá sì tara rẹ̀ gba wáàsí ọlọ́run òkú kánjú ọlọ́run òkú kánjú rárá bó ti wulẹ̀ kó mọ́ àwa bẹ̀ lọ́hùn èyí tá a gbọ́ yìí ọlọ́njẹ́ àtàrà rẹ̀ gbá wá sí i jẹ́ kó sì níbù lápá dáadáa nínú ìgbàgbọ́ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run ọba kó wá wọlé àti tóbi rẹ̀ kó mọ̀ mẹ́sẹ̀ wa kúrò lójú ọ̀nà Islam ìdí ni tóbi jẹ́ pé bàbá ti bára wa pa jẹ́ mùsùlùmí ọpẹ́ tó ga jù nìyẹn torí pé ẹjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmà ẹni tó bá ti jẹ́ mùsùlùmí tí ò bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ méjì ló pín sí níwájú ọlọ gẹ́gẹ́ bá anabi wa muhammad ṣe sọ ọlọ́lá anabi láwọn ènìyàn kan ó déwájú ọlọ níjọba ìdí alikiyama wọn ó gbélé ayé sẹ lọ́hún gbogbo ntọ́lọ́ wọn bọ̀ ọ̀fẹ́ ni wọ́n ó ṣe àmọ́ tá a bá túnṣe wọn wò kò sẹ́bọ̀ ń bẹ́ẹ̀ ọlọ́wọ́ wa sọ pé lágbájá ọmọ lágbájá ó mutí láyé lágbájá ọmọ lágbájá ó ṣe sìnà láyé jama ìró òní ṣe panijọ náà ọlọ́wọ́ wa ní ń wà á fi déédéé mi bá ọ lò pẹ̀lú tó sọ yẹn wà á máa lọ nù náà. nígbà ń bá rí i pé ìyàtọ̀ jẹ́sẹ̀ déédéé ẹ̀ṣẹ̀ tó ṣẹ́ ń mú ọ kúrò mẹ́. kan wò kátó wà nìyẹn náà. ẹlòmíín ń bẹ yóò gbé gbogbo ẹ̀ níwájú ọlọ́run ọlọ́wọ́n ní lágbájá ọmọ lágbájá òun mu tí o ṣe sì náà ṣùgbọ́n mo fẹ́ lu ọlá lẹ́nu máa lọ inú àlìjánná nígbà tó o ti ṣẹ bọ kò sẹ́ni tó bí mi léèrè jama látara pa àwa àmà àwọn tọ́lọ̀ ó lò yẹn fún jọ náà ló já mọ́ kápámọ́ létí ẹnìkọ̀ọ̀kan wa pé yàmúrò kùnbẹ̀lẹ̀ adìlì ẹja ṣe dọ́gbandọ́gba ẹja ṣe déédé ẹja ṣe dáadáa ẹja fáwọn alásùnmọ́ wa lẹ́tọ̀ọ́ wọn ẹja jìnnà sísìnà ẹja jìnnà sí wà tọkàn kọ bákan náà àbòsí ká jìnnà sí yẹn ni káwọ́ jù ká lè gbé dáadáa pẹ̀lú ọlọ́run tó bá rí jọ́ gbẹ́ndé alikiyama èèyàn kì í torí ipò kó fi islam lẹ̀ orí ibú ni èèyàn kì í torí ọlá kọ́ wá ní kò ń bá àlè lọ́lá wá fi islam sílẹ̀ orí ibú ni àwọn ènìyàn kan bẹ bẹ́ẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni kọ́ni aflaha man aslama anabi ó ti ṣe oríire ẹni tó bá jẹ́ mùsùlùmí lóòbí jẹ́ pé tá a bá wà àwùjọ wa nínú àwọn ìlú téèyàn bá ń gbọ́ tí inú èèyàn ọmọ dùn níta ìlú ẹ̀dẹ̀ ìjẹ́ kan ẹ torí ọlọ́run ẹ mẹ́jà fífáàrí náà di ẹ mẹ́jà sọ di ìtànà kí wá sọ̀rọ̀ àdúrà nìkan gbọ́ ẹ̀yin bàbá wa ẹja ṣiṣẹ́ tọ́ iṣẹ́ làwọn bàbá wa tó ṣáájú ṣe nínú àwọn ìlú táwọn èèyàn máa di gbàdẹrù pa afẹ́ lọ kéwú ẹjẹjẹ kan bẹ̀ táwọn èèyàn ó fi lu wọn sílẹ̀ pé à ń lọ ń kéwú lẹ́dẹ ẹjẹjẹ kan bẹ̀ iṣẹ́ òun náà là ń rí èwo làwa wá ń fi kún báyìí mùsùlùmí ò gbọdọ̀ kú kèfèrí lọ́wọ́ gbogbo ọ̀nà tá a bí mùsùlùmí bá ti lé bàbára kèfèrí lẹ́nu ju mùsùlùmí lọ onítọ̀ ó di kèfèrí látara àjẹ eléyìí ẹ mọ̀jà á jẹ́ ọ̀rọ̀ tá a fọ́ àkàn sọ wípé abúkà bàbá tó bí ọ lànà gẹ̀ẹ́sùn òjò lọ́jẹ́ agbáńlá òjò ni bàbá tó bí ọ jẹ́ na ìṣúbìsà èèbè irúgbìn wa bàbá tiẹ̀ lọ́lọ́wọ́ bá fi múrúgbìn wù ṣùgbọ́n ti tí wọ́n ọmọ wa ń tajà ráàdù tata bí esu ni wọ́n ọmọ wa dà lásìkò tó kí wà lá tata gbogbo tí bàbá ṣe kalẹ̀ ẹ̀ jósẹ́kùmá ìyẹn jọrọ wá sí tẹ́kìrà ní fún gbogbo ẹni tọrọ bá kàn ẹ mẹ́jọ ó jẹ́ wípé ètò tọ́lọ́hún ọba ti gbé kalẹ̀ kámẹ́tẹ̀ sábà bí ẹni tí ó tí ó tí ó kọ́ di ìlànà tọ́lọ́hún ìlú ìsìlámù la mọ̀ ìlú wáyé sí ìlú tọ́lọ́run wọn bá gbàdúrà àwọn ẹni ṣáájú lérí ẹ̀ tó ṣáájú ni kí gbogbo wa náà kópa bẹ́sẹ̀ ọlọ́wọ́ sì máa lọ síwájú ẹnìkọ̀ọ̀kan lọ́wọ́ alẹ́ yìí tí ó kù ìwọ bó o ṣe dùn onítìẹ̀ tó kù ìwọ tó jó lórí onítìẹ̀ tí ó kù ọmọlẹ́yìn onítìẹ̀ tí ó kù bàbá wa ń ṣe gbìyànjú yẹn á wà máa ṣe sùúrù fúnra wa a máa ṣe sùúrù fúnra wa a máa ṣe nàṣíà fúnra wa a máa ṣe wáàsí fúnra wa a jìnà sí wa jàgídíjàgan torí pé islam kò pè sí jàgídíjàgan níbi tálàáfíà bá ń bẹ láti lè túnra wa ṣe níbi tálàáfíà bá ń bẹ láti lè gbọ́ra wa yé ṣùgbọ́n tí jàgídíjàgan bá ń bẹ kò lè mú oore kankan wá gbàwa náà rí ti ṣe lórílẹ̀‐èdè nàìjíríà ọlọ́mọṣẹ́ bá rẹ́sẹ̀ dáadáa sórílẹ̀‐èdè wa ọlọ́mọṣẹ́ fi wá lọ́kàn balẹ̀ ọlọ́mọṣẹ́ kárí fìtínà ọlá títóbi ọlọ́run ọlọ́ọ̀kan ṣoṣo ẹ̀ àwa bẹ̀ ọlọ́run gẹ́gẹ́ bá a ṣe bẹ̀rẹ̀ àdúrà wa a tún dá padà sí bá a ṣe bẹ̀rẹ̀ rẹ̀ àwọn bàbá wa ti mì tọ́lọ́wọ́n bá fi wọ́n ta kókó dáadáa nínú ìlú ta wà ọlọ́run dákúmọ́ bá kíyèsí wọn ìtọrọ àdúrà fó lórí ara wa là ń ṣàdúrà fún bẹ́ẹ̀ yẹn bá ṣépè fó lórí ara ẹ̀ ló ṣépè fún àpèjúwe rẹ̀ kò yàtọ̀ sí ẹni tí ń ṣépè fún dírẹ́fà oná sì ń bẹ́nu ọkọ̀ ọwọ́ anìkọ́lọ́ ń kọ́ mọ́jì dírẹ́fà orí náà tọ̀ kò sí wàhálà mẹ́ ńgbà ọba di wẹ́lo kódà nǹkan lè mọ̀ sí dírẹ́fà ló fi jẹ́ wípé sọ̀láhùl àìmà sọ̀láhùl bíláàdì gbogbo àwọn tọ́lọ́wọ́n bá fi takoko dáadáa nínú ìlú yìí ọlọ́run dákúnmọ́sẹ̀ máa bá kíyèsí wọn ọlọ́run bá dúró tì ọlọ́run bá tọ́ wọn sọ́nà kádàrí èèyàn iṣẹ́ ńlá ni ìwọ náà ráwọn ọmọ ìdílé rẹ nìkan fámìlì rẹ nìkan tó ń darí ọmọ bó ṣe rí ká tó wá sọ kó didi ìlú ká sọ kó didi state ká sọ kó didi orílẹ̀-èdè a máa bẹ lọ fáwọn tó ń bẹ níwájú ọlọ́run mọ̀sẹ̀ máa bá kíyèsí wọn ọlọ́run máa bá tọ́ wọn sọ́nà àwa náà ọlọ́run mọ̀sẹ̀ wá ní sábà bí ìsìnà fún wọn ọlá àti tóbi ọlọ́run gbogbo àwọn bàbá wa bàbá wa imam ọlọ́mọṣẹ́ máa bá kíyèsí wọn ọlọ́mọ bá tọ́ wọn sọ́nà gbogbo àwọn bàbá bàbá tí wọ́n ń bẹ níjòkó pátá gbogbo yín náà la kí ọlọ́mọ bá mọṣẹ́ bá dúró tì àwọn bàbá wa alága gbogbo rátìbì àwọn bàbá dáadáa nu ọlọ́mọ ọba tó tún sẹ́yìn kù tẹ tó ń fojú rí dáadáa tọ́lọ́wọ́n bá lòyìn ní sábà bí abayín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bọ́lọ́wọ́n bọ̀ ọba tó bẹ́ẹ̀ kò sí ní ta fẹ́ ṣe ọlọ́run dákun bo èyí tó kù tẹ́ lò láyé ọlọ́mọdé fàbùkù ló bákan náà àwọn bàbá wa tí wọ́n ń bẹ lápá àláfíà àwọn ọkùnrin wọn pátá náà la ṣàdúrà fún gbogbo àwọn aṣáájú wa nínú bíbí nínú ẹ̀sìn wọ́n bẹ níjòkó pátá náà la kí nítorí àsìkò abẹ́lẹ́ wọn bá nítorí rẹ̀ èyí tá a gbọ́ yìí ọlọ́run yóò ṣe wá láǹfààní. gbogbo bá a ṣe wá sọ yìí náà kì í ṣe pàwọn tá à ń sọ̀rọ̀ náà ti mọ́ tán o bá a ṣe ń sọ náà kó wa náà mú tiẹ̀ ń bẹ́ẹ̀ abẹ́lẹ́ wọn bá nínú títú bẹ́ẹ̀ wo bí tó ti kàn nìkan kan wá ní kó ọlọ́njà lè túnra wa ṣe ń bẹ́ẹ̀. ọlá àti tóbi ọlọ́run hamdanlima hamani ṣọ́rọ̀lẹ̀ àmà wà wà kọ́ ni wà máa ń kàlà wà kàlà ni wà máa ń kàfà wà kàfà ni sọ́lálẹ̀ bàdẹ́ olè máa ń nánú alánàbẹ̀ ilẹ̀ òmànà ṣàmùsọ̀lẹ̀ bàrọ̀ yà màlẹ́ hàn wà nọ́rọ̀ hàn ni wàdínúhù hànàfẹ́yọ̀ tọ̀rí kọ̀tún lélẹ̀ jìnnà ni bùṣírà lánàá lẹ́bọ̀ nìrọ́jì wàdákàá. ابن سكوني ربي سدد خطاه يا ربي أمر سكوني يا ربي سدد خطاه يا ربي أمر سكوني صلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما بكنا في أسكو يبلون